no land in the whole world like the Yoruba land. I'm not talking about Nigeria o. Mi ìṣọ̀rọ̀ Nigeria o. Mo ń sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ibí ni gbòǹgbò ilé ayé. Gbòǹgbò ilé ayé pátá. Ibi ìlú wa kò ní ṣe ìlú títí lè ìlú tí ń sọ̀rọ̀ ìlú tá a ìlú yẹn bá jí mi láàárọ̀ kùtùkùtù aago mẹ́fà wọn ó ti lù tí wọ́n sọ fún mi wọ́n máa kì mí tí wọ́n sọ fún mi ọ̀yá kí n gbéra lẹ̀ pé ìyá bá ṣe bọ̀ bá lè jò ń bọ̀ mi bá wà nù yàrá wọ́n ti lùlù fún mi ta wọ́n bọ̀ wọ́n bọ̀ wọ́n ti dáàbò ẹ̀ fún mi. ìran wo ló ní sí sí.